kì í ṣe ìròyìn mọ́ pé gbajúmọ̀ àgbà òṣèré tíátà ni alàgbà Yẹmí Adégójú ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Yẹmí Adégójú of Africa ó ti rè wàlẹ̀ àṣà èèyàn pé ó ti jáde láyé láti bí ọ̀sẹ̀ tó kọjá yìí ṣùgbọ́n ló òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ìní àṣírí ikú tó pa gbajúmọ̀ òṣèré tíátà náà ló máa tún sí Yorùbá Tòótọ́ lọ́wọ́ o gẹ́gẹ́ bí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe gbọ́ àìsàn tí wọ́n ló ń ṣe Yẹmí Adégójú ó mà ní kò tó èyí tó lágbára táwọn èèyàn rò pé ó lè gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ọkùnrin táwọn èèyàn fi bẹ́ẹ̀ gbúrò mọ́nú fíìmù náà ńṣe ni àìsàn náà má dédé wọ̀ lára tó gbé e sánlẹ̀ tó sì gbẹ̀mí ẹ̀ lójijì ọjọ́ wẹ́ẹ̀sì ìyẹn ọjọ́rú tí ṣe ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún two thousand and twenty two ta wà ní ìròyìn burúkú náà jáde kódà tó jẹ́ pé gbajúmọ̀ òṣèré tíátà ní Ọdúnladé Adékọ́lá ni ló fi ìròyìn burúkú náà síta pé yẹmí adégúnjú tó fi ìlú abẹ́òkúta nípínlẹ̀ ògùn ṣe bùgbé ó ti kú gbàrà tí ọdúnladé adékọlá fi ìkéde ikú yẹmí adégúnjú tó máa ń darí ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù kódà tí wọ́n ló tó máa ń kọ fíìmù fún àwọn gbajúmọ̀ òṣèré tíátà ni làwọn èèyàn ti ń bá a dárò kódà ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà tí wọ́n ní wọn àti ẹ̀bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ tàbí wẹ́yìn ẹ̀ wò níṣẹ́ ni wọ́n ń ṣèdárò ẹ̀ tí wọ́n kọ̀rọ̀ dídùn sórí ẹ̀rọ ayélujára o fún àǹfààní àwọn tí ò mọ Yẹmí Adégúnjú òun ló ṣe fíìmù gbajúgbajà fíìmù nì tó ṣe sẹ́yìn bíi nǹkan tó ń lọ bíi ogún ọdún sẹ́yìn ìyẹn fíìmù tó ń pè ní lágídígbá tó mì gbogbo ilẹ̀ yorùbá títí nígbà náà àwọn ọmọ àsìkò yìí lè má mọ fíìmù lágídígbá ṣùgbọ́n àwọn tó bá ti dàgbà tí wọ́n lè wo fíìmù dáadáa ńgbà náà ni wọ́n mọ fíìmù lágídígbá ibi tó ti kọrin ọlọ́run tóbi ìjẹ ènìyàn ọlọ́run tóbi ìjà ayé lọ èmi adégúdú ni ló ṣe fíìmù mi o yàtọ̀ sí èyí ó ti darí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ fíìmù bíi lálálu korobákorobà gbàǹkọ̀bì láyé àtàwọn míì bẹ́ẹ̀ ló tún kópa nínú àwọn fíìmù míì àwọn gbajúmọ̀ fíìmù bíi ìbínú olókun ìbínú ọlọ́pàá àdìgbò ọ̀gá ọ̀gá àtàwọn míì bẹ́ẹ̀